àti àdúgbò ìwọ́n kò lù kọ́rin lásìkò ìgbà àwọn tí àwọn bí hàrí ti lọ́sìkò ìgbà lọ́sìkò وإذا تعارضت النصوص حولنا برسول سعادتنا لأئمة الهدى ربكم لدينا قاتلا حجبا لكم لعنتم كلا رشد وهذه التفريدة لازمنا مع ربنا للعالمين تماما وإذا لدينا من عالم أو طالب مشتت شديد ورأيت مرتبا صادقا من سنة الله دون تردد من سنة الله دون تردد وزينة الدنيا مصابرنا طلعوا على كليات والفرقد وارث النبي وأحسن تلميذه فعليه يعقل بخبيث المعتل فعليه يعقل بخبيث المعتل الدين قال الله قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáàpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ìtòṣepé òní òní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé ọ̀sẹ̀rẹ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run kó lóra dé ní mùsùlùmí abẹ́lọ́run ọba kọ́lọ́run kó ṣe wá lé ní àlìjánnà pẹ̀lú sábàbí Islam oore tọ́lọ́wọ́n bá tún ṣe fún wa ó pọ̀ gan-an a lè kà tán gbogbo àwọn oore pátá yẹ́yẹ́ tọ́lọ́wọ́n bá ṣe fún wa yìí ọlọ́wọ́n bá tún ràn wá lọ́wọ́ tá a bá tún sọ pé gbóhùn alhamdulillahi rabbil alamin ọlọ́run ti ní ó ti ká gbogbo oore náà gbogbo ọpẹ́ tá a bá ń dú ọlọ́run iṣẹ́ ìgbà sí ayé ọpẹ́ fún wa àlàáfíà tọ́lọ́run fún wa kọ́lọ́mọgbà ní ara wa àwọn tí ò ní ọlọ́run kó bá fún wọn ìfọ̀kànbalẹ̀ tó náà máa fi sí agbègbè yìí kọ́ lọ́mọ yẹ kúrò bẹ́ẹ̀ gbogbo ibi tí ò sí fọ̀kànbalẹ̀ kọ́ lọ́kọ́ máa fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ abẹ́lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí ọwọ́ ọ̀sán yìí kọ́ lọ́n kó sọ́dọ̀ ọ̀hún fún ibi tí màá máa bá ọ sọ ẹ̀yin náà tẹ́ máa gbọ́ kọ́ lọ́n kó fẹ́ iná ní àgbọ́yé ọ̀rọ̀ náà èmi àti ajọ́ wọn ìsàn níwájú ọlọ́run ni ọlọ́run jẹ́ ká lórí ẹ̀sán tafsiri wa àná ó jẹ́ èyí tó jẹ́ pé ó wáyé látinú suratul Isra suratul Isra òun náà ni tafsiri náà ti wáyé aya thirty one wọ́n kà fún wa àti aya twenty two orí bẹ́ẹ̀ náà ni tafsiri wá wà. Wa wọ́n ka ilé fún wa kó di pé a máa bá tafsiri ti tòní lọ. náà bismillah. أعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا أولادكم خشية إملاق ọlọ́run ọba ní ọmọ yín ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọ yín kọ́ṣíọ́tà imlak nítorí pé ẹ̀ ń bẹ̀rù òṣì ọlọ́run ni ẹ má torí òṣì ẹ má fi pa ọmọ yín ìdọ́ pé a ti ṣàlàyé lè fún wa lórílẹ̀ ayé lónìí bí àwọn èèyàn ti ń pa ọmọ nítorí òṣì a ti sọ àwọn nǹkan méjì fún wa tó ṣe pàtàkì fún wa ká má torí wípé à ń ronú arísìkì torí ẹ̀ àwa ni pé a máa pa ọmọ a ní bí ọmọ ẹ̀ṣẹ̀ ńlá nìyẹn ń ṣẹ́ tí yẹn bá ṣe sílùú eléyìí ẹlẹ́ẹ̀kejì ká má máa sọ pé a fẹ́ kọ́ṣe àwọn èèyàn kan bí àwọn tí wọ́n jẹ́ àwọn west kára fẹ́ kọ́ṣe àwọn òyìnbó ká nítorí bẹ́ẹ̀ àwọn ìbí ju ẹyọ kan lọ wọn èdè ẹbí méjì lọ káwa náà wá sọ pé ìṣesí wọn yẹn òun la fẹ́ ṣe ẹ̀sìn ò fẹ́ bẹ́ẹ̀ fún wa ẹlẹ́sẹ̀ làá máa jẹ́ ìtọ́lọ́mọ bá fẹ́ òun náà ni pé kí a bí ọmọ ó sì gbà pé òun lòun bá wa tọ́jú ẹ nígbà táwa náà bá ti ní iṣẹ́ tá à ń ṣe tá à ń gbìyànjú lórí ẹ̀ ọlọ́wọ́ wa máa ràn wá lọ́wọ́ gbogbo ọmọ kọ̀ọ̀kan òun náà ni ó mú àsìkò tiẹ̀ wá ilé ayé ọlọ́ni wàlá tẹ̀kítúlù àwòládà. wàlá tẹ̀kítúlù àwòládà kan tó ṣe ọ̀tọ̀ ìmọ̀lá. a ṣàlàyé fún wa gbogbo ọ̀nà márààrún téèyàn máa ń gbà láti di ọmọ lọ́wọ́ kó má wálé ayé gbogbo ẹ̀ òun náà ni kò dáa ọlọ́ni ẹ gbọ́dọ̀ pa ọmọ yín ní ẹ tó jẹ́ pé ẹ wà ní ẹ̀ ń bẹ̀rù òṣì ọlọ́run ní àwa là ń ṣe kíni o. ọlọ́run ní àwa là ń ṣèjẹ àtìmú fún àwọn ọmọ tẹ́ ẹ fẹ́ bí àbí ìtẹ́ ti bí àti gbogbo ọmọ tẹ́ pé ẹ wọ́n máa bí lọ títí ayérayé ọlọ́run làwa là ń ṣèjẹ àtìmú fún wọn. ẹ̀yin náà tó jẹ́ pé ẹ̀yin lè ń bí wọn ẹ̀yin náà kọ́ lẹ́ ń dá ríjẹ àtìmú yín àwọn ọlọ́run náà ni à ń ṣe fún yín ẹ bá ti gbàgbọ́ lọ́wọ́ bá wọn lè ṣe jẹ́ àtìmú fún ọmọ tí ń bọ̀ wá irú ẹni bẹ́ẹ̀ ó ti fi àbùkù kan ọlọ́run nìyẹn náà. ìmọ̀ apá ọmọ ká máa dí ọmọ lọ́wọ́ kó má wálé ayé àbí kó ti wálé ayé tán ká pa á àbí kó wà nù oyún ká pa á ọlọ́rin kánà kìtì ànkẹ́bí rọ ọlọ́run ní eh, àmàmàdá ẹ̀ṣẹ̀ ní tó tóbi tá a gbọ́dọ̀ jìnnà sí ẹ bá dẹ̀ ti dá àmàmà dá ẹ̀ṣẹ̀ tó tóbi kò sí èméjì bẹ ìyà tó tóbi náà ni ọjọ́ iwájú ọlọ́run kọ́lọ́mọ́ fìyà jẹ nìkan kan wọn. náà. wàhálà taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila. lẹ́yìn wá gbà náà ọlọ́run tó wá sọ àwọn iṣẹ́ mi-ín téèyàn máa ń ṣe tí fi máa ń jẹ́ ní àlìjánnà náà ọlọ́ni wàlá tẹkọrọ́bù zina ẹ gbọ́dọ̀ súnmọ́ zina ọlọ́ni torí pé zina tá ni ní kẹ́ ẹ má súnmọ́ yìí. ìtí zina jẹ́ òun náà ní nǹkan tó burú kìí ṣe nǹkan tẹ́ kéèyàn máa fetí gbọ́ kìí ṣe nǹkan tẹ́ kéèyàn máa fojú rí òun ní zina zina aburú tó ga ni tó tóbi lórílẹ̀ ìjọba pé àwọn àfáà wọ́n ṣàlàyé pé ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ tó tóbi jù lórílẹ̀ kò ní al-ishraku billahi ìmọ̀ àṣẹwọ̀ sọ̀rọ̀ nù ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé òun náà ni kọtìlù nafsi kéèyàn pààyàn ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó wà ní third position òun náà ni zina kò sí àfáà kan tó sọ wípé zina tó wá ní ẹ̀ṣẹ̀ kékeré ni ní gbogbo àwọn àfa àwa tó ṣáájú rọ gbogbo wọn pátáyáyá òun náà ni wọn pè ní ẹ̀ṣẹ̀ ńlá oríbẹ náà ni jẹpsílì wà oríbẹ náà la ṣàlàyé fún wa dáadáa lónìí ọlọ́ni ìnáwó kánà fa ìṣàtàn. ìnáwó kánà fa ìṣàtàn wàṣà sẹ̀lílá. ọlọ́run ọba ní fa ìṣà ni nǹkan bú ni nǹkan tí ò dáa ni. téèyàn gbọ́dọ̀ ṣe rárá ọlọ́run bá lóun ọ̀fẹ́ ni gbogbo àdìsí náà la máa kà fún wa tá a fi ọba ọfẹ rárá ọlọ́run wọ́n sá àṣẹbí là ọlọ́run ojú ọ̀nà ń tojú ọ̀nà zìnà tó zìnà pé ló wọ́n máa ṣe ọjọ́kùnrin ni o ọjọ́bìnrin ni igbá tó ni tí ò dá rárá téèyàn a ayé ilé wọn kà fún wa wọn kà díẹ̀ náà fún wa kó o di pé a máa bá tẹ̀ sírí torí lọ náà. أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا وما تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالأعد إن الآن كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرها إنك لن تخلق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئا عند ربك مكروها ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú swati Isra aya thirty two lọ́wọ́n ọba tí ń ṣe àlàyé fún wa. ọlọ́run ní wàrà tẹkọrọ́bù zina. ọlọ́run ọba ga ó ń kọ̀ fún wa gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ fún wa ọlọ́run ọba ní ká má sùn zina àwọn àfáà ní nǹkan tọ́lọ́run ọba ń sọ ń bẹ̀ òun àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn ni wọ́n máa ń ṣe sábàbí ìzìnà àwọn nǹkan kan ti wà tó jẹ́ ni wọ́n máa ń ṣe sábàbí ìzìnà ọba ti sọ́ra níbi àwọn nǹkan tí máa ṣe sábàbí ìzìnà ìzìnà ọba bó ti jẹ́ pé ó fẹ́ jẹ́ kí ó fẹ́ sọ fún wa pé ká má sùn zìnà ọ ṣàlàyé fún wa pé àwọn ọmọ wa tí wọ́n bá wà lọ́mọ ọdún méje ká pa wọ́n láṣẹ kí wọ́n máa kírun tí wọ́n bá ti wá di ọmọ ọdún mẹ́wàá òṣìṣẹ́ ọlọ́run ọba ní ẹ ṣẹpẹ́rẹ́tì wọn fìlìmọ̀dọ́jì yìí níbi tí wọ́n ti máa sùn kọkùnrin ọmọ sùn lọ́tọ̀ kóbìnrin ọmọ sùn lọ́tọ̀ kí ni Ànábì bẹ́ẹ̀ fààyàn ń ń fún wa sallallahu alaihi wasallam. òun náà ni wípé àwọn tó tún ma kéèyàn lè sọ kéèyàn kan lè wò wípé ó ṣe á lè wá báwọn ọmọ bàbá kankan náà ọmọ kankan náà ṣé wọn wà ní mọ̀ pé bàbá kan náà ló bí àwọn ni àbí kan náà ló bí àwọn ọmọ ọdún mẹ́wàá alákọ̀ọ́kọ́ téèyàn bá wò i pé kó lè máa bẹ́ẹ̀ náà lọmọbìnrin ọdún mẹ́wàá kò yẹ kó tì lè máa ronú zìnà so wọ́n tún wá jẹ́ ẹbí kankan náà bàbá kankan náà òbí kankan náà tún jọ bí wọn kò yẹ kí ìrònú zìnà kó lè jẹ́ nǹkan tó jẹ́ pé yọ wáyé ṣùgbọ́n láti lè mú àyà ọlọ́run ọba ṣe pé wàlá tẹkọrọ́bù zìnà. ẹ gbọ́dọ̀ sún mọ́ zìnà ìyẹn ló fi jẹ́ pé gbogbo ọ̀nà tá a fi ní súnmọ́ zina òun là níbísà sálàm ni ó wàá máa làálẹ̀ fún wa pé ọ̀nà báyìí o a ní máa súnmọ́ zina pẹ̀lú ẹ̀ so ọ̀nà kan nìyẹn táwọn ibi làálẹ̀ fún wa làwọn afáà tó fi máa ń ṣàlàyé fún wa yìí pé ọ̀nà tá a lè fi ní súnmọ́ zina mọ̀kọ́ látọ̀tún rìjálì bínísà tá a bá ní kí ọkùnrin àtòbìnrin kí wọ́n máa rò pọ̀ mára wọn kí wọ́n jọ máa dàpọ̀ mára wọn á súnmọ́ zìnà ńbẹ̀ tó jẹ́ pé yẹ́n bá sì ti súnmọ́ zìnà ṣíṣe rẹ̀ àwọn afẹ́ dìrọ̀rùn nígbà tí yẹn ti súnmọ́ lóbi jẹ́ pé nígbà míì táyà bá fẹ́ ṣe program wọ́n wàá sọ wípé àwa tá a jẹ́ obìnrin ẹ̀jẹ̀ á jókòó sẹ́gbẹ̀ẹ́ bíi àwa tá a jẹ́ ọkùnrin ẹ jẹ́ ká jókòó sẹ́gbẹ̀ẹ́ bíi ibẹ̀ náà láti ti wá rí àwọn èèyàn kan nínú àwa náà wọ́n sọ pé àà ah, èwo ah, náà ni gbogbo eléyìí èwo ni kankan tí ẹ tún gbé dé nìsín báyìí ọlọ́run dá gbogbo wa pọ̀ mọ́ra wọn ni so àwọn kan sọ bẹ́ẹ̀ pé ọlọ́run dá wa pọ̀ ni ká jókòó pọ̀ ni so ẹlòmíràn fẹ́ máa burú tó wà ń bẹ̀ ìjókòó pọ̀ kò sábúrú tí ò lè tibẹ̀ jáde nígbà tá a bá jókòó pọ̀ èyí tó jẹ́ wípé àárín ibi tí jókòó pọ̀ yẹn pẹ̀lú pé tí wọ́n wà ayé lónìí àwọn yẹn lè change number láti ẹ̀ yẹ change number lásán ó ti pé wọ́n bẹ̀rẹ̀ sí sábúrú láàrin ara wọn so nígbà tó bá yẹ pé èèyàn rí obìnrin kan lọ́ọ̀kan àti lè dọ́dọ̀ rẹ̀ ó níyànlá tẹ́lẹ̀ wàhálà nìyẹn ó ṣe kéye òdo ó ti jẹ́ pé gbogbo tí ń bẹ nínú ẹ̀mí èèyàn gangan ó ti jẹ́ kí nǹkan tó sùn fẹ́ gbé sínú ẹ̀mí èèyàn àwùjọ gan ti ràn ṣùgbọ́n àwùjọ wa tá a wà lónìí gangan òun gangan òun ló mú asúmọ́sí yàn gbogbo ọ̀nà ló fi ló fi mú asúmọ́sí yàn so ìdàpọ̀ ọkùnrin àtobìnrin lára nǹkan tó yẹn fi máa súnmọ́ sí náà ni so a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa ká rí i pé à ń ṣọ́ra pé ọkùnrin àtobìnrin à ń separate wọn níbi tó bá ti jẹ́ pé a bá rí i wípé a lè kóbìnrin síbì kan ẹ̀rí pé nìsín a kó àwọn obìnrin síbì kan a kó àwọn ọkùnrin sí ọ̀nà ọ̀tọ̀ ìdẹ́gbẹ́ wà ló jáyè ìṣọ́lọ́wọ́n ọba àwọn obìnrin ọmọ kírun lẹ́yìn àwọn ọkùnrin ó kírun níwájú ìṣọ́lọ́wọ́n sì ti sọ fún wa pé ọkùnrin tó wà ní sáfù wájú sáfù tó lóore jù ló wà yẹn so obìnrin tó ń gbé ọ wà ní sáfù ẹ̀yìn òun ní sáfù tó lóore jù ọkùnrin tó wà ògbé ẹ̀yìn ló wọ́n lọ dúró sí kí ni sáfù tó lọ dúró sí lẹ́yìn yẹn sáfù tó burú jù ni obìnrin tó wà pé wájú lòun ó dúró sí sáfù tó burú jù náà ló lọ dúró sí yẹn kí ni ànábì wá fún wa òun náà pé wà á tẹkọrọbù zina bóòlà àti ní súnmọ́ zina òun náà lọ jẹ́ àwọn nǹkan tó jẹ́ wípé islam ń ṣe wàhálà fún wa ẹ̀rí lára rẹ̀ ọlọ́ni wà látàbàrájìnà tàbárùrùjàlìjà ìlíyàtìlì ùlà ọlọ́ni ẹ̀yin obìnrin ẹ má máa jáde níjáde jẹ́pẹ́ ní tàbárùrùjù òun náà ni kóbìnrin ọ jáde ìzẹ̀ àárọ̀ lè zínà ti ìlú kí wọ́n ṣàfihàn sọ wọn kóbìnrin kó ṣàfihàn tó fi sétí kóbìnrin kó ṣàfihàn nǹkan tó gbé sọ́rùn kóbìnrin kó ṣàfihàn nǹkan tó so mẹ́sẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́ni ẹ̀ mọ̀mọ́ jáde bẹ́ẹ̀ mọ́ ẹ dáàbò bo nǹkan dẹ́ fi sétí ẹ dáàbò bo nǹkan dẹ́ fi sọ́rùn ẹ dáàbò bo nǹkan dẹ́ fi sẹ́sẹ̀ ọlọ́run bá ní káwọn obìnrin wọn máa jáde bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí àwọn obìnrin wọn máa jáde bẹ́ẹ̀ wọ́n wà sétí wọ́n wà sọ́rùn wọ́n wà sẹ́sẹ̀ nígbà obìnrin bá sì ti múra tán ètí ọ̀lẹ́wà gan ẹ̀wà tó padà wá dọ́dọ̀ rẹ̀ gan nígbà tí múra bá ti dé tán yányá so látara bẹ́ẹ̀ ó di nǹkan tí wọ́n máa kó bá àwọn ọkùnrin òṣìṣẹ́ ọlọ́run bá nígbà bá ń jáde lọ èso tẹ̀lé lẹ́yìn ni bọ́ bá kọjú síyàn èso nìkéyìn owó bí tó kọ síyàn yẹn náà ìsìtàṣẹ́rọ́fà ṣaitan bó kẹ́yìn síyàn èso otu ní kéèyàn tún máa wò náà ni so látara ní Islam fi mú wá pé kí obìnrin kó mú ọ̀ṣọ́ rẹ̀ wàlá yubudina zinata unna illa ma za'ara ha ọlọ́run ni wọn gbọ́dọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ wọn àyàfi èyí tó bá jẹ́ pé ó fojú hàn bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé Islam ló mú ka káwọn obìnrin nílé ha. kí wọ́n bojú wọn ìsìláàmù ló mú wá gẹ́gẹ́ báwọn ìyàwó ànábì ti ṣe gbogbo àwọn ìyàwó sọ ábà pátá yányá kò sẹ́nìkan ló sọ pé wọ́n sí ojú lẹ̀lẹ̀ gbogbo wọn pátá yányá ni wọ́n bojú wọn ìgbà tí wọ́n ń ta wàá fògbẹ́ lánàbì sàlám ìyàwó Aisha nígbà tó ń ṣe hijjatul wada ọ̀n sọ fún wa wípé gbogbo àwọn pátá yányá ló jẹ́ pé nǹkan bẹ níbi orí àwọn báyìí táwọn ọkùnrin bá ti fẹ́ déwájú àwọn báyìí àwọn dẹ̀ ìbòjú àwọn sílẹ̀ lẹ̀ tó gbé nígbà náà máa ń ṣe áàjì lọ́wọ́lọ́wọ́ kó ní olè bá àrínà dáadáa wọn ni kò rọra sí ìbòjú rẹ̀ kò lè tó àwọn ọkùnrin bá ti wá ń bọ̀ wọn láwọn wà dẹ̀ ìbòjú àwọn síbi ojú eléyìí sọ fún wa wípé gbogbo àwọn tí wọ́n ṣáájú lọ wọ́n bojú wọn ni sọlọ́tara bẹ́ẹ̀ kí ló dé wọn bí ní kí àwọn obìnrin ó tún bojú wọn ẹ̀rí nítorí wípé wàlá tẹkọrọ́bù zina àyà iná rẹ̀ bí ní àwọn obìnrin ó bojú wọn torí gbé gbogbo ọ̀sọ́ pátáyẹ́yẹ́ ibi ojú lọ́wọ́ ní àwọn obìnrin lọ́ọ̀kan tẹgbẹ́ yẹn ò tí ì rí ojú rẹ̀ lóòótọ́ ni a máa lè máa ṣèyẹ ní ààyè ah, pé ò tí ì ṣùgbọ́n ibi tí ọ̀sán gangan wà ibi ojú ló wà tí ò sí tí ibẹ̀ ni gbogbo ẹ wà ibẹ̀ ọlọ́wọ́ gbogbo ẹ wà sí pátá Islam tún dáàbò bò ó látara wípé ẹni tí ó lọ máa súnmọ́ zina ṣíṣe ìyẹn ló fi jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa ká sọ̀ra dáadáa bí Islam ti wọ́n ń dáàbò bò wá ká má lọ súnmọ́ zina ṣíṣe àìmọye ọ̀rọ̀ ọba sọ nípa àwọn obìnrin òṣìṣọ́lọ́wọ́n ọba fẹ́ kóbìnrin onítìjú ọbẹ̀ kí wọ́n wà decent kí wọ́n kóra wọn jẹnu ọbẹ̀ kan jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wà ọlọ́run gbàgbọ́ yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà inú ilé ni wọ́n máa jókòó sí kí wọ́n má jẹ́ tí wọ́n máa jáde fòfòfò àyàfi tó bá jẹ́ wípé nǹkan kan lọ́fà náà fẹ́ jáde òṣìṣẹ́ ọlọ́pàá tó wà ní èyíkéyìí obìnrin tó bá jáde tó wá lo lọ́fíńdà jáde ìtí wọ́n máa kọ́lẹ̀ fóbìnrin ẹni pé onísìn ni wọ́n máa kọ́lẹ̀ fún tí ó fi lọ tí ó fi jáde tí ó fi padà dé òṣìṣẹ́ ọlọ́pàá tó ní gómìnà ọmọ mi lọ́fíńdà so ó ní wọ́n gbọ́dọ̀ máa fi ẹsẹ̀ lulẹ̀ lẹ́ẹ̀ kọjá yìí pé àwọn ọmọ kan máa dún bí ẹsẹ̀ wọn káwọn yẹn máa bí akíní kan máa dún bí ẹsẹ̀ obìnrin yìí tí wọn wà á ta gbogbo ọkàn ọkùnrin jẹ́ ó ní wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ti sọ fún wọn pé wọn gbọ́dọ̀ rẹ ohùn lẹ̀ kí wọ́n máa dín ohùn sọ̀rọ̀ ìdí ohùn sọ̀rọ̀ wọn yóò máa kó bá wọn ọkùnrin nítorí kí wọn bá fi ṣe wo eléyìí nítorí pé wàhálà tẹkọrọ bù zina ká má bàa lè súnmọ́ zina ni fẹ́ẹ́ lè fi jẹ́ pé ọ̀dọ̀ àwọn obìnrin òun ni zina ti máa ń bẹ̀rẹ̀ bọ̀ wá làwọn afáàbí sọ pé ọlọ́run ni wàzàní yàtọ̀ wàzàlì ọlọ́run bá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ obìnrin lọ́wọ́ bá ti síwájú nítorí onísìnà lóbìnrin àti onísìnà lọ́kùnrin tó nítorí pé obìnrin òun ni máa ń ṣe sábàbí èyí tí sìnà ti fi máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin délé ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ká sọ̀rọ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ṣẹ̀rí àmúwá láti lè fi sọ fún wa wípé ká má bàa súnmọ́ gbogbo tí wọ́n máa jẹ́ asbabu zina gbogbo àwọn nǹkan tí ó ti yàrá bí síbi zina àwọn dàwa i azina gbogbo tí wọ́n máa kọ́lù èèyàn fún zina gbogbo ẹ̀ gbàdá ẹ̀yán òun náà ni islam ló lè wa jìnnà ó ní ọkùnrin kan àtòmìnrin kan wọn ò gbọdọ̀ jọ jájókòó nínú ilé àyàfi kọjá pé èṣù ni ó sì kẹta wọn ṣé ó dára bẹ́ẹ̀ ni kí ni o kò fẹ́ kí zina wà náà nìyẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí òní islam dáàbò bò fún wa ṣùgbọ́n àwùjọ wa wọn wà dáàbò bò àwùjọ wa ò dáàbò bò zìnà fún wa òun wa lọ mú àwọn nǹkan oríṣiríṣi wa tí a bá lọ sínú magazine tó bẹ́ẹ̀ lọ wo magazine ní orílẹ̀-èdè wa nísìnyí yóò bá àwọn obìnrin tí wọ́n sí ara lẹ̀ tó jẹ́ wípé ìwòkuwò lèèyàn wò bẹ́ẹ̀ tí o ṣe bí àbẹ̀wò bí àbẹ̀wò nísìpépà gan yọ ọba òòrùn ń bẹ tí o ṣe méjì ń bẹ àwọn fíìmù táwọn ònú lé wọ́n sí ìhòhò wọ́n sì sílẹ̀ ẹlẹ́ni àwọn tí wọ́n ń kọ orin tí orin ò tiẹ̀ dára tí wọ́n bá tún wá kọ náà gbogbo nǹkan tó jẹ́ aburú náà ó fi lọ ṣe sìnà òun ni ẹ̀tọ́ kan rẹ̀ láti lè ṣe sìnà wọ́n tún ṣàlàyé fún yín pé àà ọ̀yẹ̀kọ́ kan ó lè dínà wọ́n wọ́n rí sọlọ́dara bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wáyé òun náà ni wọ́n á jẹ́ pé Islam ń lé wa kúrò níbi ká ṣe zìnà ṣùgbọ́n gbogbo dáwùjọ wa mú wa ọ̀nà tá a gbà ṣe zìnà òun ló ṣe kí ni o òun ni mo wá fún wa sọlọ́dara bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ dáadáa ọlọ́ni wàlá tẹ̀kọ̀rọ̀bù zina. ọlọ́ni ẹ má sùn mọ́ zina àwọn àfáà sọ fún wa pé ìnà ṣàrá àkúlà à gbogbo tó ti bẹ̀rẹ̀ wá látòrí ádámà tẹ dórí ànábìsà sálàm gbogbo àwọn tí wọ́n mọ̀pin wá látọ̀run gbogbo wọn pátáyáyá kọ̀dùsítàmà àti aláàtàrí ní zina gbogbo kò sí dọ́là sọ pé ọ̀yà lọ sí zina kò sí dẹ̀ rárá ọlọ́run ọba ọ̀yọ̀ dá mi bí kí n lọ sí zina ọlọ́run ọba ọ̀yọ̀ dá mi wípé kéèyàn ó ṣèṣìn náà sọ̀rọ̀ pé kọ́ lẹ́tọ̀ọ́ níbi kankan wípé kéèyàn jẹ́ tí ó ṣèṣìn náà lọ́wọ́ pé abẹ́tọ́lọ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wáyé àwọn afáàní alẹ́ asúlùfìlì fúrúùj àtàrí ìpìlẹ̀ fún abẹ́ wáyé ni pé èèwọ̀ ni o ò gbọ́dọ̀ fi súnmọ́ ẹnì kankan ọlọ́run ní ọ̀sán tí ó fi súnmọ́ lóbi jẹ́ pé ọlọ́ni alẹ́dínà omli fúrúùj wàlẹ́dínà omli fúrúùj yìí áfẹ́dúnà ilá àlá àzìwájì him àwòmá málàkàtì àìmán ọ̀rọ̀ ni àwọn tó jẹ́ wípé abẹ́ wọn wọ́n máa ń sọ ni torí pé abẹ́ yìí àkọ́kọ́ sọ ni ibi tá a ti ní sọ mọ́ òun náà ni ìyàwó tá a bá fẹ́ tá a sì ábùdùn nìkan pẹ̀lú ẹ̀ òun níbi tá a ti ní sọ abẹ́ sọ àwòmá málàkàtì àìmán àbí àwọn tó jẹ́ ẹrú tá a ní tó jẹ́ yí pé ó jẹ́ àwọn ìyàwó fún wa àmọ́ ń jẹ́ pé ẹrú yìí a lè sọ di ìyàwó èyí tó jẹ́ yí pé yọ jẹ́ ìyàwó fún wa ṣùgbọ́n nínú àwọn ọ̀gá ẹrú tó bá bẹ̀rẹ̀ pé ó bá mú ẹrú rẹ̀ tó ní pé kí ẹnìkan kọ́ máa wá láti ta jẹ́ ọkọ fẹ́rú yẹn ó ti di èèwọ̀ fọ́gà ẹrú láti súnmọ́ ẹrú yẹn irú ẹ̀ ó ṣẹlẹ̀ lọ́dọ̀ láyà òṣìṣẹ́ ọlọ́run ọba torí pé nǹkan tó ti kọ́ mọ̀ lọ́dọ̀ àwọn alárúbáwá nìyẹn ẹlòmíì ò fún ẹ èèyàn lẹ́rú wípé ìwọ wa máa sún mẹ́rú ìkómọba máa jẹ́ pé yóò máa ṣàbùrú àbí kó fún ẹrú kan náà àwọn ẹrú rẹ̀ pé kó máa sún mọ́ ẹrú òun náà wọ́n gbé à ẹrú ìwú mi jọ yóò bá ta lé ẹrú yẹn báwo bẹ́ẹ̀ rú ni ẹrú ò lè kọ̀ fún ọ̀gá rẹ̀ kò lè kọ̀ fún olówó rẹ̀ ànábì wa ń sọ di èèwọ̀ fún wọn àdìsí kan wà muslim èyí tó jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run ọba ó ń ṣàlàyé níbẹ̀ èyí tó jẹ́ pé àdìsí àbídàbdà òun náà ni àdìsí náà òṣìṣẹ́ ọlọ́run ọba nọ́dọ̀ ọ̀sán sálàm fi báàdì asfari ì ànábì ń sẹ́yìn àjò ńjọ́ kan ọ̀ọ́ sí jù lọ wo ọmọbìnrin kan ọmọbìnrin tó níbi lọ wò yìí wọ́n ní mujihin mujihin òun lọ́mọbìnrin náà ìyẹn ni pé ìkìtara bá ti wíla a lè kí bárí bàtì ní ha òun ni pé bíbímọ rẹ ti súnmọ́ nítorí pé inú ikùn rẹ ti tóbi ó ti fẹ́ bímọ ó ti wá wà níbi tí wọ́n fi sínú tent láti jẹ́ pé kó bímọ òṣìṣẹ́ ọlọ́run bá wá níta ló ní ẹrú yìí àwọn anilágbájá báyìí òun ló ní ẹrú yìí àwọn ani ọ̀gá ẹrú yìí gan-an kódà ọmọ tó ń gbèrò kó lọ pẹ̀lú bó ti lóyún tọ́jà igbó ti fẹ́ bímọ owó gbé ẹrú òun nìyà ìjọba wo òun lòún lè fi ṣe òṣìṣẹ́ ọlọ́run bá ní àà làálàá òun rí inú bí à mi ù à ìdúgbò máa ẹrú yìí ni bó bímọ báyìí ni tó bá ilé dánrú ẹ̀ wò èmi òṣìṣẹ́ ọlọ́run ọba làkọ̀dé àmọ́mútó ayé ànáhùn màá sẹ́bi lé láàánán yẹ́dùkúlù máa awú kọ̀bùrọ̀kù ní ìsẹ́bi lé tọ́jà wípé yọ́ọ́ máa tẹ̀lé wọnú sàárè lọ ní tóbi tíjọ́ gbígbà kíámà òṣìṣẹ́ ọlọ́mọ ni irú jákujáku wo ni ẹ ọ̀rọ̀ fún ẹnìkan ní obìnrin kọ́ máa jẹ́ wípé yọ́ọ́ máa súnmọ́ ìwọ́n náà tún wá súnmọ́ kò tún wá tó bá bí ọmọ ọwọ́ ní ọmọ rẹ ni òṣìṣẹ́ ọlọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ kò dára nítorí wọn bá fi sọ́ di èèwọ̀ fún wa láti jẹ́ pé ká má máa ṣe zìnà kò fẹ́ kí ẹbí ó dàrú pọ̀ mọ́ra wọn ẹbí ò gbọ́dọ̀ dàrú pọ̀ mọ́ra wọn ẹni tí ò yẹ kó jogún nílé kan kọ́ lọ́ máa jogún bẹ́ẹ̀ aburú tó ni bàbá tí ò yẹ kó bọ́ ẹlòmíì kó tí ò yẹ kó fọ́ tó gbé ẹ̀tọ́ rẹ̀ ní kó tọ́jú ọmọ rẹ̀ ìwọ̀n tọ́jú ọmọ ọlọ́mọ àìmọye ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ló ti tọ́jú ọmọ ọlọ́mọ lọ yóò ti lọ sùkúù yóò ti parí yóò ti ṣe gbogbo ẹ̀ tán yányá ìyàwó àwọn aṣọ yìí gbèsè rí àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí tẹ́ wọ yìí so méjì lọ́jọ́ ti yín bẹ́ẹ̀ so mẹ́rin tó kù ẹnìkan ló ní <laughs> àdúgbò jẹ́ pé tó ní pé wo mo máa mi o <laughs> tèmi sọ <laughs> mo máa gbọ́ wọn mi ò ti ráyè so irú àjọ kan wọn ni ọmọ ó ti dún gbogbo wọn mi ọmọ ọmọ rẹ rí o <laughs> tọ́jú wọn tẹ̀lé yunifásitì tó ti jáde ẹ̀yin náà ẹ̀wọ̀ orú wàhálà bá ẹ̀wọ̀ orú àdánwò bá yẹn so tí nǹkan bá wá nìyẹn ìsìláàmù jẹ́ pé òfin tó gbé kalẹ̀ nípa wọ́n wà máa lẹ̀yìn ló ń kò dídé yóò fi kú kò yẹ kó rí bẹ́ẹ̀ Islam gbé kalẹ̀ tó bí kò fẹ́ kó ṣẹlẹ̀ rárá ìjìyà tó lágbára ló gbé kalẹ̀ fún ẹni tó bá ti márì ẹ wà rí pé ìjìyà tó gbé kalẹ̀ fún ẹni tó bá ti kò ọgbà ọgọ́rùn so ẹ gbé ìjìyà tó mọ níwọ̀n bá ní fún ẹni tó ti márì ṣùgbọ́n tó ti márì ó gbé ìjìyà tó ga ó gbélé lórí nítorí gbọ́dọ̀ wọn bò fẹ́ kó ṣe rárá kọ̀yẹ kó débi kọ̀yẹ kó débi zina rárá torí aburú tó ga òun ni zina lẹ́gbẹ́ àwọn afá sọ yìí pé gbogbo nǹkan tó jáde lára rẹ̀ ọ̀tọ̀nù ara rẹ̀ jàǹgbà tó jáde lára rẹ̀ sọ́dọ̀ obìnrin náà ni ló jẹ́ pé okò tó bá débi ara rẹ̀ náà kò sí ni gbogbo péènì ẹni ọ̀wọ́nú ara rẹ̀ kó ní pé yóò bọ̀ sọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìwọ dúrọ́pù àtọ̀ rẹ sọ́dọ̀ obìnrin wàá sọ pé ọ̀rọ̀ enjoy enjoyment tó enjoy yìí kò sí ni láàrin ìṣẹ́jú díẹ̀ o ti gbàgbé ẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó dá yẹn ọ̀sẹ̀ kù síwájú ọlọ́run kò kó bẹ́ẹ̀ rárá tó o bá tọrọ túbá ó sì wà ń bẹ̀ tó o bá filẹ̀ tó o fi kú ìyá rẹ̀ ń bẹ fún ọlọ́run tí ò sí èmi jì bẹ̀ nítorí ẹnì kọ̀ọ̀kan wa ká mọ̀ wípé ìmọ̀ ṣe zìnà kìí ṣe nǹkan tó dáa ara àwọn èèyàn náà bá ti sọ̀rọ̀ ẹrú yìí ara àwọn èèyàn tí wọ́n níyàwó àbí tí wọ́n ní obìnrin tí wọ́n ń bá ṣèfẹ́ ìdákọ́ ìfẹ́ kọ̀rọ̀ obìnrin ó lóyún yóò tún wá bá wọn kọ́dà wọn ni wọ́n rí wọn ni ẹjẹ ń sàṣekún kò sí wàhálà kankan wọ́n tún wọn ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọn yìí aburú tó ga lórí ayé ni ọlọ́run ọba ò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba kò fẹ́ bẹ́ẹ̀ rárá ọlọ́run ọba ò fẹ́ bẹ́ẹ̀ a ní láti jìnnà sí a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa dán irú àwọn nǹkan báyìí tí ó máa dán wò lọ́lọ́run bá mi sọ fún wa wípé wàlà àtẹ̀kọ́rọ́bù. wàlà àtẹ̀kọ́rọ́bù zìnà. ọlọ́run ẹ gbọ́dọ̀ súnmọ́ zìnà ẹ̀rí kan nínú àdìsí tá a fẹ́ kà yìí àdìsí tó lálàáfíà ni nínú muslim imam ahmad òun náà lọ wà ẹni tó gbé àdìsí náà wá òun náà ni àbí umama kọ́ọ̀là ó sọ báyìí pé àbí umama ó ń ṣàlàyé fún wa wípé ìnàfàtàn ṣáàbàn ọ̀dọ́mọkùnrin kan tó jẹ́ ọ̀dọ́ atanabi yasara salam ọ̀dọ́mọkùnrin yìí ó wá bá ànàbí yasara salam nígbà tó ọ̀dọ́mọkùnrin yìí wá bá ànàbí yìí ọwọ́ ń sọ fún ànàbí pé ya Rasulullah ìwé òjíṣẹ́ ọlọ́run ọba ìsìláàmù ó wù mí ṣe dáadáa ṣùgbọ́n hizan lee bizina yọ̀ọ̀dá fún mi kí n máa ṣe zina ìṣọ́lọ́wọ́n bá a níwájú gbogbo àwọn èèyàn táwọn èèyàn wá lẹ́gbẹ̀ẹ́ anamisa salam fàkọ́ fà akbal alikọ́wọ́mọ alẹ́ àwọn èèyàn wọ́n sáré wá bá kí ni sọ inú ọ̀nà lẹ́wọ́lọ́ bẹ́ẹ̀ máa ṣe àwọn ti gbọ́ sínú ayé fàzàjàrú wù wọ́n jágbe mọ́ pé èèyàn burúkú ni wọ́n yìí èèyàn burúkú ni wọ́n ìtọ́nà bá lóun ọ̀fẹ́ lórílẹ̀ òun lọ́bẹ̀ máa dánwò irú èèyàn burúkú ni ọba yìí alábìnrin wa kọ́ lu alábìnrin má má ẹ̀kọ́ àwọn ẹni kan wa ẹlòmíràn lè máa sọ̀rọ̀ níta gbangba kíni kíni kíni zina kíni yẹ́n ni má ṣe zina kíni ń ṣe o kò sí dẹ́rẹ́ ṣe sí àwọn sì ń kírun ọlọ́run tó gbà yẹn a sì ń ṣe zina ma. so ó ní láti ṣe sùúrù gbẹ ló ń tì so ó ṣe sùúrù ọgbọ́dọ̀ ní uslubu dáwà ọ̀rọ̀ rẹ pé ọmọ yẹn ara wọn yẹn ó wò pé kí ni ọ̀fẹ́ fi bá sọ̀rọ̀ tí ó fi yé dáadáa tí mo fẹ́ fi bá ni ó dùnà ọ̀rọ̀ ni ni sọ ni ó dùnà fàdánù àmì ni ìgbà ó wá súnmọ́ súnmọ́ dáadáa ọtún ní fàjálàsà anabi ní jókòó joko, anabi ní zina tó sọ yẹn àtòhíbù húlẹ̀ húmbẹ̀k so láìkí mọ́ máa <laughs> rẹ̀ ọmọ sí zina anabi sọ láìkí mọ́ máa rẹ̀ ọmọ sí zina ó la. kọ́lá ah! láà ó ní wọ́n ah! láì mo ní mo fọlọ́ ń búra ọlọ́run méje yá mi ó ṣe zina anabi ah! ní wẹ́ ó ní ọlọ́run méje yá mi ó ṣe zina òun gán mọ̀ pé àwọn èèyàn wà ìbúna wúlì ummahatihim àwọn ẹgbẹ́ ò lè máa fẹ́ kí àwọn ọmọ ṣe sìnà kí wọ́n rí àwọn kọ́ wọn gbé kí wọ́n abáyọ̀ wọn wọlé tì kó lè gbẹ́nba alájọṣepọ̀ ni wọ́n sì jáde kọ́ wọn náà wọn máa rẹ́rìn sáwọn tó bá ń dé tí wọ́n jáde kẹ ẹ sáà lówó kébà sáà ti kú tẹ̀lé so ògùn gọ́mọ nìyàn so èèyàn ló lẹ́nu sí i yọ̀rọ̀ bá màmá rẹ̀ nulẹ̀ ni pé màmá mi ẹ̀ ń dójú tì mí ẹ̀ ń dójú tì mí ìmọ̀ so látara bẹ́ẹ̀ ni yẹnu sí ọ̀rọ̀ àyọ̀dá kọ́ra àfàtúndínlẹ́bù wúlì hypnotic ọmọ àrẹ obìnrin sọ láìkì ẹ̀ kí wọ́n máa gbé káàkiri kọ́ra láà wàlá ya rọ̀ṣùlá ọlọ́run ò nífẹ̀ẹ́ rẹ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀ ní jẹ́ alánilá òfìdá kọ́lọ́ wọn fi mí jí ìrọ̀rẹ́ ànábi tó bá fẹ́ ṣẹlẹ̀ sí ọkọ̀ ṣẹlẹ̀ sí mi <laughs> ó ní bẹ́ẹ̀ náà ni wàlá náà sùn yìí bú náà wúlì àwọn èèyàn ò lè fẹ́ fáwọn ọmọbìnrin wọn bàbá abú ni máa fẹ́ bẹ́ẹ̀ torí ara bàbá tó fẹ́ bẹ́ẹ̀ tí wọ́n máa gbé ọmọ rẹ lọ yóò ní sábà mú owó kéèyàn sí àti jẹun ẹ wá máa gbé èso so èmi mo ní mo bímọ tó fáyìn ẹ máa gbé lọ so àti ilé ilé ayé lónìí táyà ti ń dẹrú ẹ wò bàbá mi ò ní wọ́ọ̀rì kọ́lá yóò ní tọ́kọ ọmọ aládìdé yóò gbàgà fún ni yóò ní òsèré ọ̀sẹ̀ wọn o sì gbọ́mọ mi lọ o sì gbọ́mọ mi lọ òun fọ bí aṣọ òun fún mi lówó so ìwọ sọ so ìsọkúsọ ni tí ò dáa tí ò gbọdọ̀ máa jáde so bàbá bàbá bàbá bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run ti káàdì ju kú òròjú so kò yẹ kó kò yẹ kí òbí kọ yọnu rú eléyìí fún ọmọ rẹ̀ ìyẹn ní sọ ìnáyà lára ẹ̀ náà sọ pé òun ò rẹ́ nìkan tó ẹgbẹ́ lè yọnu sí ẹ̀bẹ́ fún mi wọ́n ní àfàtú ibùwúlì ultic ọ̀dà ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin ń kọ́ àbábúrò rẹ lóbìnrin kí wọ́n máa gbé káàkiri ìṣọ́lá máa ń sọ bẹ́ẹ̀ ó ní à ẹ̀yẹ lélẹ́kìrì ẹ̀hún kí wọ́n máa gbé ẹgbẹ́ àwọn àbúrò òun náà máa gbé káàkiri ẹ̀gbọ́n àtúndì ẹ̀ náà lórí ilé ayé báyìí ẹlòmíì ẹ ti ń gbẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ obìnrin àbúrò rẹ̀ obìnrin kọ́lá yóò tún wọn so wọn <laughs> ọba mi wá nǹkan náà ah ọ̀dọ̀ ìgbà tv lọ bá wọn <laughs> so ọ̀dọ̀ ìgbà tv lọ bá wọn nǹkan so eléyìí ìtìjú ẹ̀ àpòtìjú ẹ̀ ti lọ tanyanyan nǹkan tí ọ̀dà rárá ni so ọkùnrin ní wàlànàṣù ìbúnáwú lè àkọwà àtìhìn àwọn èèyàn ò lè nífẹ̀ẹ́ rẹ̀ fún ọmọ ẹ̀yà àwọn obìnrin ọwọ́ ni wàkọ́lá àbàtù ìbùwù lè amatic ọ̀dà ẹ̀gbọ́n bàbá rẹ̀ gbọ́dọ̀ sọ́dọ̀ tún ni ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹ̀gbọ́n màmá rẹ̀ sọ ọbẹ̀ kí wọ́n máa ṣe ilé ìfọ̀n bí ẹni jìnnà tó nínú ẹbí yẹn ìjọba sọ ni pé àwọn eléyìí wọ́n ń kó bẹ́ẹ̀ bí wa náà tó máa sọ nìyẹn olùgbẹ́ ẹni ẹni ẹkún olè fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ gbọ́n bàbá àwọn kò lẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ àbúrò bàbá àwọn kò lẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ gbọ́n màmá àwọn kò lẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún àbúrò màmá àwọn. ẹ̀rọ anábìwá rí pípa tó sọ bá ń tán pẹ̀lú àánú ànábì sàlámà ànábìwá gbé ọwọ́ lé àwọn àgbà ayádáwó alẹ́ ànábì gbé ọwọ́ rẹ̀ lé so ànábì gbé ọwọ́ lé fàkọ́ọ̀lá ànábì ní Allahumma igfiri dhanbahu ìwọ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó kùnrin ti dá sẹ́yìn ọlọ́ba àforíjì wàtọ́ hírí kọlìbà ìwọ ọlọ́run ọba ọkàn rẹ̀ ló dọ̀tí tọ́kàn bá dọ̀tí ìsọkúsọ ni wọ́n máa sọ jáde lẹ́nu ọlọ́run bá ṣàfọmọ́ ọkàn rẹ̀ ìwọ ọlọ́run wa asin farijahu ọlọ́run bá dáàbò bàbá rẹ̀ kí nǹkan kan má wù ju ìyàwó rẹ̀ lọ. sọ ọ ní ẹni tó sọ ọ ní falamiyekun bá dàda alifata yẹ tẹfitu ilà ṣe sọ. So, ọkùnrin yìí láti gbà náà ìgbà kan obìnrin kankan tó yàtọ̀ sí ìyàwó rẹ̀ kò jọ lójúmọ́ kò sí obìnrin kankan tó yàtọ̀ sí kí ni ọ tọjọ tó yẹ pé ó yàtọ̀ sí ìyàwó rẹ̀ tí ọwọ́ àmọ́ sọ pé àwọn orí kankan ọwọ́ ajọ òun lójú pẹ̀lú ẹ̀ kò sí mọ́ rárá sọ́tara bẹ́ẹ̀ pẹ̀lú àdìsí yìí ó kọ́ wa ní mùsùlùmù dáwà àmọ́ ṣe dáwà fún àwọn èèyàn pọ̀ nínú ìsìnà ṣíṣe lórílẹ̀ ayé lónìí tẹ́nìkan bá ti wá dé tó sọ pé ó ń ṣe zìnà abẹ́rẹ́ ṣe nǹkan ẹ wá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa bá sọ̀rọ̀ tó dábàá abẹ́rẹ́ bá sọ̀rọ̀ yìí ọkàn rẹ̀ wà rírì látara bẹ́ẹ̀ òun náà sábẹ́ rí pé ah òun ò tún ní ṣe léyìí mọ́ lọ́dọ̀ bá ní kọ̀ọ̀kan wá ká jìnà sí zìnà àdìsí alákọ̀ọ́kọ́ òun náà lélẹ̀ àdìsí ẹlẹ́ẹ̀kejì òṣìṣẹ́ ọlọ́run ọba ń sọ ìgbàlú ìṣọ́ ọlọ́run ọba tí ọ̀sán di òru òun náà lè ṣọ́ ọlọ́run ọba ní sọ útúbà fáwọn tí wọ́n já mùsùlùmí pé ọ̀sán tó dòru yìí àmì ọlọ́run ọba ni ó wá ṣàlàyé útúbà yẹn lọ gbàdọ́ wá sọ lọ ọ̀wà nìyà ummata muhammed ẹ̀yin ìjọ ànábì wàlọ́ ìmáàmìn àdín àgbéyàrúmìnà lọ ẹnìkan òfin jowú tọ́lọ́hún ọlọ́run ọba ò láìkí àyẹ́sì ní abdul kí ẹrú ọlọ́wọ́n bọ́ máa ṣe zìnà á ìmọ̀ ká ọlọ́run la so ara ọlọ́run ọmọ ká ọlọ́run la gbá bíbí tí máa ń jẹ wúyẹn tó máa ń wọnú ara yẹn out àtẹ́sí ni àmọ́tò kí ẹrúbìnrin ọlọ́run ọba kó máa ṣe zìnà òṣèré àmàlìyà ummata muhammad wallahi law ta'lamuna ma alam ladọ iktum qalilan wala bakaytum kathira ó lẹ́yìn ìjọ ànábì tẹ́ ẹ bá mọ nǹkan tí mo mọ̀ ní ẹ̀bá jẹ́ tí ó rẹ́rìn díẹ̀ ẹ̀bá sunkún lọ́pọ̀lọpọ̀ so sì ní èsì nǹkan díẹ̀ a máa sọ di tẹ́yìn a máa rẹ́rìn mo súnmọ́ ni mo ṣe kinní kan ni nǹkan bẹ́ẹ̀ pé ọ̀yẹ̀ kọ́ jẹ́ pé ẹni tí bá ń ṣe kó gba omi lójú ẹ̀ ni kó yẹ tọrọ tó bá wájú ọlọ́run ọba àwọn apá àwọn aníwájú ẹni pé ṣe ọlọ́run ọba ó mú ọ̀rọ̀ zina wá níbi kùsùf àwọn apá ní ikimẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé zina yóò ti fi wù ní ọ̀rọ̀ ìmáàní fi kọ́lí bí záàní ẹ̀rí tí èèyàn bá lòun nígbàgbọ́ zina ni máa ń pa gbogbo ìmọ́lẹ̀ ìgbàgbọ́ yóò yọ kó lọ́kẹ́ tí wọ́n ṣe zìnà ìmọ́lẹ̀ ìgbàgbọ́ bó ti jẹ́ pé ọ̀sán di òru ìmọ́lẹ̀ kan ní bẹ lóru ìmọ́lẹ̀ kan wà á bò mọ́lẹ̀ yọ wà yọ yọ wà pa mọ́lẹ̀ yẹn rọ lọ́wọ́ lórí sọ́rọ́ wọn lórí ẹ̀rí sọ́rọ́ wọn bá fi mu wá pé zìnà ìmọ̀ apá ìmọ́lẹ̀ inú ọkàn ìyẹn ló fi jẹ́ yí pé téèyàn bá ń ṣe zìnà lọ́wọ́lọ́wọ́ kì í ṣe mùsùlùmí kìí ṣe mùmìnì so imani ti jáde kúrò lọ́dọ̀ rẹ̀ torí pé àdìsí wa àdìsí ètò jẹ́ pé wọ́n wá àdìsí abiru rẹ̀ rọ̀ òun náà ni là yẹ́sìnì ìzáàní ìyínà yẹ́sìnì wàhùwà mùmìnì onísìnà òní máa ṣe zìnà nígbà tí ń ṣe zìnà kọ́ wa jẹ́ mùmìnì lẹ́bi náà bá kú sórí zìnà <laughs> àdánwò náà ló o tí ò sí méjì mẹ́rin lóbi jẹ́ pé ọmọ yẹn bọ́lọ̀ máa bẹ̀rù tọ́wá lè bọ́ sórí ìsìnà tọ́wá lọ kú síbẹ̀ àdìsí yìí ìwáyà mi nu àbídá wúro ní ìdàzánà rọ́jù tí ọmọkùnrin bá ṣe ìsìnà kárajà mi ní olè iman kánà alẹ́ yìí kàdúnlà iman ni ó jáde kúrò lọ́dọ̀ rẹ̀ iman ni ó gbọ́dọ̀ gẹ́gẹ́ bí sọ yóò dà gẹ́gẹ́ bí sunni yóò dà gẹ́gẹ́ bí bòjì tí ó wà lókè ni ó jáde kò ní sí mọ́ láàrin èèyàn mọ́ nígbà tí wọ́n ń ṣe ìsìn náà yẹn lórí wípé àdìsí sọ o lè dá ìmọ̀ nìyẹn padà báwo o lè má dá ìmọ̀ nìyẹn padà lórí wípé ó ń sọ fún àwọn ẹrú rẹ̀ tó ní ó ní mi a ẹ bá fẹ́ kí n fún òun àbí kí n fún òun ní ọkọ nínú yín màá fún ní ọkọ fàyínà ẹ tí bá ń ṣe zìnà kò ní máa ṣe zìnà ilà nasa Allahu minihu ribu kọtàlì islam ọlọ́run ọba yọ òǹde islam kú lọ́rùn ẹ̀ fàyìn ṣá àyàrúdà ilé ibad rọ́dàwó tó bá wọ ọlọ́run ọba láti dá padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ó dá padà sọ́dọ̀ rẹ̀ wàyìn ṣá àyẹ̀mùnà àhú mọ̀nà àhú tó bá wọ ọlọ́run ọba pé ìní dá ìmọ̀ ní padà sáré mọ́ ọlọ́run ní dá padà sáré mọ́. lẹ́gbẹ́ nǹkan tó léwu ni kéèyàn ó wò ó gbà ìmọ̀nì kúkú jáde lára mi ni yọ padà sára mi padà ó lè má padà sára ó ń tì í mọ́ o gẹ́gẹ́ bí àwọn àfa gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa lóbi jẹ́ pé a gbọ́dọ̀ sọ̀ra dáadáa táwọn bàbá ṣe bẹ́ẹ̀ à fún àwọn tí wọ́n jẹ́ obìnrin ara bẹ́ẹ̀ àwọn òun náà ní pé yorùbá yìí náka àlá aláyùsírìkìnà bíi láì ṣe àn wàláyẹsìrìkìnà wàláyẹsìnìyàn. lára bẹ́ẹ̀ àwọn náà ni pé wọ́n ṣàdéhùn wípé àwọn ò ní máa ṣe zìnà wàláyà àti nàbí bùtánì yọ̀tẹ̀rì iná ùbẹ́ iná àìdí iná wà àrìjùlẹ̀ iná kódà kóbìnrin ọmọ gbé ọmọ kọlọ ọmọ gbé fún ọkọ rẹ̀ ìwà tó burú ni tí ọ̀dà rárá ọlọ́run ọba ò yọ́nú sí i sọ̀rọ̀ mi jẹ́ pé àdìsí ọkùnrin míì kò ní tara kankan pẹ̀lú obìnrin kò ní tara pẹ̀lú ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run sọ pé ọmọ àwàlìjẹ́nà àdàjúùs ọmọ ajẹ́ tí ó wọ iná àdàjúùs wọ́n dá ní àdàjúùs sọ alẹ́bí yukiru alifa ìṣàtàlẹ̀ àlẹ́ ẹ̀ ẹ̀bẹ́ jẹ́ wípé tí àwọn aráalé rẹ̀ bá ń ṣe zìnà kò ní wọ́rì tíyàwó rẹ̀ tí bá bẹ̀rẹ̀ àwàdà láàrin àwọn èèyàn <laughs> kò ní wọ́n rì tí àwọn bá bẹ̀rẹ̀ àwàdà láàrin àwọn èèyàn tó bí àwàdà mọ́lẹ̀ táwọn ti ń fọwọ́ gbá tó máa ń ṣe owó ẹ̀ yọ wọ́n kàn wọ́n létí ẹni kò ní wọ́n rì ṣé irú ẹni báwọn ẹtí ọba ní akitiyan pẹ̀lú ìyàwó rẹ̀ pé èwo ló ń ṣe bẹ́ẹ̀ kí ló ń tẹ́wọ́ bẹ́ẹ̀ ọ̀yá gbọ́dọ̀ rí ọ̀bẹ yẹn tí ò ní àṣẹ tó túyàwó rẹ̀ lẹ̀ kọ́ máa ṣe bó bá ti wù ẹlòmíì ó túyàwó rẹ̀ lẹ̀ kó kiri lọ inú ọjà àwọn tó ń sọ̀rọ̀ ọlọ́jà ni àwọn ọmọ kan ti wọn kò sáwọn dàda wọn olóṣè ti wọn so ìdè kòrídọ́lẹ́ kòrídọ́lẹ́ gbẹdẹ́bẹ̀ wọ́n sọ kalẹ̀ lẹ̀ fún mi tó lọ́tara bẹ́ẹ̀ kò sì ní wọ́rì so a gbọ́dọ̀ sọ̀ra dáadáa nǹkan tí ò dáa ni ẹ̀rí ìkànnì àwọn sọ̀rọ̀ àbà wọ́n ń pè ní sáàdùbùnú ubada orí láwùrà àìtò rọ́júlán má àmúra àti tí n bá lè rí ọkùnrin kan pẹ̀lú ìyàwó mi làbẹ̀rọ̀ tù wọ́n bí sẹ́ẹ̀fì ó ní ìdáníjú gé dànù tí o ṣe méjì mẹ́ẹ̀ à ọ̀rọ̀ tí wọ́n ń sọ ti ẹ̀ nìyẹn èmi ò gé ń dání o àwọn ẹ̀wọ̀n gbọ́rọ̀ ẹ̀wọ̀n lọ bá nàbí à ni àtàjàbù náà mi gé láti sàn ànábì ni sẹ́yìn sẹ́yìn mà ní pé sáàdù jowú ànábì fa wallahi la ana agiyaru minhu à èmi gá dojú jùlọ tí bá rí dojú dà lọ́gán èmi gá lè fi sọ ọ wá ní wallahu agiyaru minni ọlọ́run gan tó wáá jo ọlọ́run bá gangan jowú jù mí lọ min ajili gíratìlá nítorí owó tọ́lọ́run ọba jẹ arúgbọ́mọlẹ́fàwá ìṣà màá zọ arọmìnì a wà máa bàtọ̀ náà. sọ lóbi jẹ́ pé ọlọ́run sọ pé gbogbo tí bá ti ń jẹ́ ìwà àrẹ́dẹ̀rẹ̀dẹ̀ báwọn ọlọ́run bá sọ di èèwọ̀ ìwà àrẹ́dẹ̀rẹ̀dẹ̀ ọlọ́run sọ di èèwọ̀ wàlà ṣàṣọ agiyarumina la ẹnì kó ojú orú tọ́lọ́wọ́n bá àdìsí wa nù Bukhari ó wà nù Muslim ó dọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ká mọ̀ wípé zina nǹkan tó burú ni tá a bá lè kóra rókò níbi zina haufa minallahi ta'ala téèyàn ló ń bẹ̀rù ọlọ́run ọba wàláhì ọlọ́run ọba ó fún yẹn ní nǹkan aláàlì tí ó tó yàn yóò fún yẹn ní nǹkan aláàlì àtisàlàyé lé àtisàlàyé fún wa náà lánàá àwọn tá a jẹ́ obìnrin ká má lé àwọn ọkọ wa láti lọ ṣe zina so ká má jẹ́ pé àwọn aláwọn lé wọn lọ síbi lọ ṣe zina ká fún wọn ní yọ̀ǹda bẹ́ẹ̀ lọ́wọ́n bá ti fún wọn ní láti ṣe lẹ́ẹ̀kejì àbí ṣe lẹ́ẹ̀kẹta àbí ṣe lẹ́ẹ̀kẹrin so lópin ìgbà tí wọ́n bá ti jẹ́ pé ẹ̀tọ́ tiwa tó yẹ kí wọ́n fún wa níwọ̀n àbá wọn ń fún wa so ká má dúró tí wọ́n bá wọn gbogbo nǹkan bá dá yányá ó ti ní ètò nígbà tó bá ti ń bọ́ tọ́jú ọmọ rẹ tí wọ́n ṣe nǹkan tó yẹ kó ṣe fún ọ nítorí dáa fún ọ náà nìyí pé kó o ṣe sùúrù pẹ̀lú ẹ̀ báwo làwọn ọmọ yóò fi dàgbàrà gbà ní ìsìn tó fi kó lọ́dọ̀ so tó àfi bàbá lẹ̀ tí látara bẹ́ẹ̀ so yà á ṣe sùúrù yà á ṣe sùúrù kò fi dìgbà náà so látara bẹ́ẹ̀ ọlọ́ba yóò kún wa lọ́wọ́ so ká má ti àwọn ọkọ wa lọ síbi lọ ṣe zìnà tá a bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run yóò bi ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ọba sọ di ẹ̀tọ́ fún wa kí wọ́n ṣe ìyàwó tí wọ́n bá kí wọ́n bá rí pé ẹyọ kan tó wọn ọlọ́run ọba lẹ́tọ̀ fún wọn kí wọ́n jẹ́ ẹgbẹ́ pé yóò fẹ́mi ìwọ́kọ́ lọ́wọ́ àmọ́ jẹ́ ẹni tí wọ́n máa fún wọn ní condition ètò gbọ́dọ̀ ṣe nìyí so ewu tí ń bẹ nínú zina ọ̀pọ̀ ọ̀gá yẹn bá wọn apá àti sọ fún wa nínú ewu tí ń bẹ nínú zina òun lọ́pọ̀lọpọ̀ aná rí yẹn èèyàn ara kó àrùn látara rẹ̀ àwọn àfáà ní ewu nínú zina ibi tó lágbára dé àwọn tí máa ń kópa nínú ẹ̀ pọ̀ gan ẹni tó ṣe zina lọ́kùnrin ó máa kópa nínú ewu nínú zina onísìnà lóbìnrin yóò kópa nínú ewu nù zina ọkọ ìyàwó ọkọ ẹni tí ó bá ọkọ ẹni tí wọn bá yàwó rẹ̀ ṣe zina ó náà máa kópa mbẹ tó bá kó àrùn owó onímọ̀ gbòdì kárùn òun jìnnà súnmọ́ yọba lọ kárùn bá ìyàwó ẹni ọkùnrin tó lọ ṣe zina òun náà ní aburú ni ló máa jẹ́ fún òun náà òun náà tún lè kárùn láti bẹ̀ éèdì tí ń bẹ́ńta ó àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọkùnrin tó ṣe zina obìnrin tó ṣe zìnà ọkọ ẹni yẹn ìyàwó títí yẹn ó lè ràn án mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yìn wọn àgbà náà bẹ́ẹ̀ náà ni ó tún lè ní àwọn ìyàwó míì ní tiẹ̀ yóò tún lọ kó bá wọn náà àwọn yóò tún lọ kó àrùn látara bẹ̀ wọn ni àwọn afáàní ó léwu gan kọ́dà ọmọ tí ń bọ̀ wálé ayé jẹ́jẹ́ tiẹ̀ ẹ̀ tún lè lọ kó bá tó látara bẹ́ẹ̀ wọn ni ó ní wàhálà tó tún wọn tó ní nìyẹn gbogbo àwọn tó jẹ́ individuals tí zina tó kó sínú bẹ́ẹ̀ náà wá ní zina wá tún wá ní wàhálà lórí àwùjọ torí pé àdìsí kan ọwọ́ àdójẹ́ yìí pé òṣìṣẹ́ ọlọ́run ọba inú mama ahmed ni àdìsí náà wá bẹ́ẹ̀ òun náà rí i pé màzọ́ àrọ̀ fi kàómi àríbà wàzínà kò ní fojú wà láàrin àwọn èèyàn kan kí wọ́n máa gba interest kí wọ́n máa ṣe zina ilà àálùbí àfúsí ìkọ́ ọba láyé àdàràjàlá ìyọ ọlọ́run ọba ni wọ́n mú sọ̀kalẹ̀ sáàrin wọn yẹn tí ọlọ́run bá bá wá dé yóò sì kàn àwọn tá a jẹ́ ẹni ọlọ́run náà yóò kàn àwọn tá a jẹ́ ẹni rere náà ṣùgbọ́n bó dẹ̀ pé àánú òun náà ni wọ́n máa jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa nílé ilé ọdọọwọ ẹnì kọ̀ọ̀kan wa ká sọ́ra dáadáa nípa ìmọ̀ ṣe zìnà ọlọ́ni kúl ìnáma agbọmọ̀rọ̀ bí àlùfàwà ìṣá màá zọ àrọ́ wà máa bàtọ̀nà sọ fún wa pé ọlọ́run ọba sọ di èèwọ̀ gbogbo ohun tí bá ti ń jẹ́ fàwa ìṣá kì í wá ṣe zìnà nìkan ló dúró lé lórí kọkùnrin àtọkùnrin ọmọ abára wọn lájọṣepọ̀ ẹ má dàrú ẹ wo aburú ni òun tún ga ó dúdú zìnà lọ láàrin ọkùnrin àtobìnrin lọ èdè dúga kéèyàn ọmọ ní ewúrẹ́ lè wọ́n máa bá lájọṣepọ̀ kéèyàn ọ̀rọ̀ ajá kó ní ajá ni wọ́n máa bá wọn lájọṣepọ̀ gbogbo eléyìí ìwà ẹranko ni ìwà tí ọ̀dà ni agbọ́dọ̀ dánwò ọlọ́run ọba wàyẹ́ ní àlìfàṣà ìwàlùmúnkàrù ọlọ́run ọba ń wájú náà kó o ní gbogbo dọ́wádìí jẹ́ ìwà burúkú ìwà tí ò dáa níparí lórí ọ̀rọ̀ zìnà òun náà ní pé ìwọ tó bá rí àwùjọ kan tó bá dáa a máa ń rí inú àwọn èèyàn yóò ní ah ilé kéwì ilé kéwì ó ní àwọn obìnrin yóò wá wálé kéwù láti bẹ̀ òun náà wá ẹ̀rọ yóò ní àwọn ọmọ yìí wọ́n dáràn màmá gbé sí wọn ni so aládàáwò níwẹ̀ níbẹ̀ gbogbo ẹni wá ti jẹ́ wípé ìnàlẹ́bí náà yóò ibú gbogbo àwọn tó bá ti nífẹ̀ẹ́ àǹtàṣí alifa ishatu láti jẹ́ pé kí ìwà àbàjẹ́ kó máa fẹ́ ká tìlẹ̀bí náà àmánù láàrin àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́ni làwọn àdáàbùn àlejò ọlọ́ni ìyà ẹlẹ́ta ìlérò ni ó máa bẹ fún wọn fi dúníyà wal àkẹrọ láyé àti lálùkẹ́ àwọn ìwọ́n tó rí àwọn ìjọ kan tí wọ́n wá ah, ah, ìjẹ́rìí ìrànlọ́wọ́ òbí dọ́pọ̀ ọba wa sí àárín wọn pé ẹ bá wọn rí kí wọ́n tó kí wọ́n tó gẹ̀ẹ́tì mi àwọn ọmọ yìí yìí ti fojú wọn rí èèmọ̀ so àwọn obìnrin tí wọn ò sí mẹ́rin kan tí wọn so lọ́dọ̀ wa bẹ́ẹ̀ àwọn ọmọ mẹ́rin kan wọn so ọba dẹ́yìn bá ti lọ́wọ́ tọ́wọ́ bá ti lè ní ọ̀rọ̀ tó dùn tó sì ní owó tó mọ owó ná so kò sí wàhálà kankan so lọ́dọ̀ wa bẹ́ẹ̀ olórí pé ká ṣọ́ra wa dáadáa ká ṣọ́ra wa dáadáa wọ́n ti máa dẹ́rù eléyìí wò láti ba ibì kan jẹ́ tó jẹ́bi tí mánì wà tí táwọn èèyàn rí àwọn èèyàn fún gbàgbọ́ tí wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ gbàgbọ́ tí wọ́n wá jẹ́ oníwà àbàjẹ́ ìwà burúkú tó wá lọ rápálá sínú àárín wọn tó wá bẹ̀rẹ̀ sí wúwa burú láàrin wọn tí wọn ò tètè mọ̀ tó ti bàtà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ so látara bẹ́ẹ̀ ìyà tó jẹ ìyà tí ìyà lẹ́ta ìyà tí ó máa tọ́ tí ó máa rówó ní lálìkíámà ó tún jẹ láyé ó tún jẹ lọ́wọ́ àdìjọ́ ìgbìyànjú lálìkíámà lédè ká sọ̀rọ̀ dáadáa ibi ìmáa ṣe zìnnà so ọlọ́run bá ti ṣàlàyé fún wa ká jìnnà sí ọlọ́run wàlá taqrabu zina. wàlá taqrabu zina. ọlọ́run ni ẹ má sùn má zina náà mi. innahu kana fahishatan wa sa'a sabila. ọlọ́run ọba ní fa iṣà ni fa iṣà kan ìwà burúkú ni tí ò dáa rárá wàsá àṣẹbíìlà ó dẹ̀ jẹ́ ọ̀nà tí ò dáa ìmáàmù ahmad ìmáàmù alùsùn jamaa wọn ni la alam baadal kọtìlì danban haadọ́mà minazina mi ò tí ì rí ẹ̀ṣẹ̀ kan lẹ́yìn pé kéèyàn ọ̀páyàn tọ́wọ́ tóbi tó kéèyàn ò ṣe zina so zina ó ní ọwọ́ ló wà ní third position nínú ẹ̀ṣẹ̀ lẹ́yìn al-ishraku so òun ni àbíká tó gbóhùn lọ́wọ́ ní fourth position torí pé òkú kúlù wà lédè yìí òun náà tóbi kéèyàn yapa ìyá àti bàbá lára nǹkan tó tóbi ni so lẹ́yìn ẹ̀ òun náà ni ó jẹ́ pé kéèyàn pààyàn so òun náà níbi tí a fẹ́ bọ́ sí nísìn takara máa ṣàlàyé ẹ̀ díẹ̀ tó bá tún dọ̀la á ṣàlàyé tiẹ̀ náà ní ẹ̀kúnrẹ́rẹ́ náà ọlọ́run bá sọ fún wa pé. ìyàrá tọkùtùrù náà sẹ́yìn ti hàlùmọ̀ ọ̀rọ̀ ìlànà àkọ́. ọlọ́run ni wàhálà tẹkùtùrù nafsa allati arramallahu illa bil haqq ọlọ́run ní ẹ gbọ́dọ̀ pa anafsa ẹ̀mí ebi jẹ́ pé la sọ fún àwọn àyà táwọn afá mu wọn nìyí wípé àyà ìtóbi tí oyún tó bá ti di nǹkan tó jẹ́ wípé o ti fojú hàn dáadáa ìyẹn wọ́n dáwọ́ nafsu lèyàn fẹ́ pa yẹn so tó yẹ ẹ̀dùnmọ̀ pé ah, ọmọ yìí ti ń mí ẹ̀mí ti ń bẹ lára rẹ̀ àti sọ fún alánà bíbẹ̀ ẹ̀mí lára ọmọ àwọn kan sọ pé oṣù lẹ́yìn one twenty days lẹ́yìn oṣù mẹ́rin ni àwọn máa pé àwọn afá kan sọ fún wa pé kì í oṣù mẹ́rin o lẹ́yìn forty five days òun ni ṣàṣàlàyé lè fún wa dáadáa lánàá fún wa lánàá ọlọ́run wa la tẹ́tùlù nafsa ẹ gbọ́dọ̀ pa àyàn ẹ gbọ́dọ̀ pa oyún inú ẹ gbọ́dọ̀ pa tẹ ẹ bá tún bí tán ẹ gbọ́dọ̀ pa bẹ́ẹ̀ náà ni kéèyàn ọ̀ràn yàn síyàn ẹ lọ́ọ́ bá ń pa lágbájá kí n lè bá àgbádùn ayé mi èèyàn gbọ́dọ̀ pa ẹ̀tọ́ lọ pààyàn àtẹ̀tọ́ rán èèyàn gbogbo wọn pátá yẹn wọn ó jí àwọn jọ ọlọ́run ọlọ́run wàlá tẹ́tọ́lù nafsa èèyàn gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ pààyàn so ọ̀dà rárá nítorí burú ni òwe ní la máa fún wa èèyàn máa èèyàn ṣèṣì pààyàn ọmọ mọ̀ pààyàn ó dàbí ìgbàdọ́ pé ó fẹ́ ṣe bí ìgbàdọ́ pé ó fẹ́ pa ó fẹ́ jọ bí ìgbàdọ́ pé ó mọ̀ mọ̀ pààyàn gbogbo ẹ̀ làwọn afọ àti pín ọ̀nà tá a máa ń gbà pààyàn lóríṣiríṣi ọ̀nà so ọlọ́ni alẹ́ ti arọ́mọlọ́ tí ọlọ́run ọba tó sọ di èèwọ̀ ọlọ́ni ilà abilẹ̀ akẹ́ ọlọ́ni ọ̀nà ẹ̀tọ́ òun là á máa gbà apáyàn ọlọ́run sọ àdìsí ti wá wá ètò wà ní Bukhari àti Muslim òun náà ni pé láàyè ìlú dámúmúrì yìí mùsùlùmí ẹ gbọ́dọ̀ pa mùsùlùmí kan kẹ́ ẹ dẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ tí mùsùlùmí yẹn yashadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah tí mùsùlùmí yẹn testify pé ọlọ́run ọba nìkan lọ́yẹ̀tọ́ kájọ́sìn fún ànábì lòjíṣẹ́ ọlọ́run ọba ilábi ihda salasin àyàfi pẹ̀lú ọ̀kan nínú àwọn nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni anafsu bin nafsi ẹ bá pààyàn wọ́n pa náà dì ní táwọn ẹlẹ́rìí pé ó pààyàn tó sì máa má pààyàn wọn pàdé ni àyàgbẹ́ pé àwọn tó bá pààyàn wọn àwọn náà foríjì tábà wá sàlàyé lé wa ẹlẹ́ẹ̀kejì wàzáni alimọ́sán òun náà ni onízìnà tó jẹ́ pé ó ti márì ó ti níyàwó kọ̀bá ìbò ní àbótí lọ́kọ kọ̀bá ìbò ti ní kò sí lọ́kàn wọn kọ́lá ọ̀rẹ́ gbẹ́jọ́ kan ló ṣe àdúdú nìkan so kò sí lọ́kàn wọn so kọ́lá ọ̀rẹ́ gbẹ́ ní àwọn yẹ̀sẹ̀ bá àdúdú nìkan ní ìsinyìí so ó ti níyàwó ló ti di mọ́sán nìyẹn sórí ẹni bẹ́ẹ̀ sọ ti jẹ́ tí wọ́n lẹ̀ ló kópa tábìlì ṣe sìn náà wàtárí kun lè dín ní àlùmọ̀fárí kun lè jàmá a ẹ̀ tó ní pé a ẹ̀yin jàmá mùsùlùmí mo ta kété sí yín àjọ kólà a sì níjọ kólà sọ ó fẹ̀sìn lẹ̀ ó tún wá ta kété pé ẹ̀yin mùsùlùmí ìfojú yín rí èèmọ̀ sọ ọ̀làdàwà bẹ́ẹ̀ ìlú ẹni bá ẹwà ẹwà àgẹ́ pa ẹ mẹ́jọ yín rí èèmọ̀ ẹwà bẹ́ẹ̀ ti pa ẹ̀ pa sọ ọ̀yàn burúkú lórílẹ̀ sọ tó bá ti di rẹ́bù sí lọ́rùn ẹ̀wá bẹ́ẹ̀ ti pa so látara bẹ́ẹ̀ òun náà nìyí pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó jẹ́ nǹkan tó jẹ́ wípé àátorí ẹ̀ láti jẹ́ pé onípele ákì kí bá wọn ti sọ náà mo lọ́wọ́ wọn ni kí ni kátó àyàn ìdílé. wọ́n kú ti lànà zùlọ máa fàkọ̀dé jẹ́ àárín náà níwájú ìyẹn sọ̀rọ̀ ẹni tí wọ́n bá pa màzìlú máa ń ìyẹn ni wọ́n pa nípa àbòsí wọ́n máa máa pa ìpa àbòsí nìyẹn so fàkọ́ríjẹ́ alinali wàlíyì àwọn tí wọ́n bá jẹ́ wàlíyù rẹ̀ ẹbí rẹ̀ bàbá rẹ̀ ọmọ rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àbúrò rẹ̀ gbogbo àwọn ilé tí wọ́n jẹ́ wàlíyù rẹ̀ ọlọ́ni sòlítọ́ ọ̀nà ọlọ́ni mo gbàgbára lé wọn lọ́wọ́ agbára wo ni wọ́n lè ní ọ̀yá ẹ̀ bá wa pa padà wọ́n mú lọ́wọ́ wọn ni ẹ bá pa ẹni padà òun sì pa wọ́n lè ní ah yóò san owó ẹ̀mí ẹ̀ ni yóò sì san wọ́n lè nínú owó ẹ̀mí tó fẹ́ san abúndíẹ̀ bẹ́ẹ̀ kó ṣe yí báyìí ọ̀rọ̀ san ọ̀dà ìjọ máa lọ àfà wọn bọ̀ bá àfà lọ́nà lọ ẹ̀yìn fàlẹ́ kóòtù ọlọ́nà òforíjì dáhẹ́ ni o mọ̀wùlẹ̀ fàlẹ́ kóòtù ọlọ́nà kẹ̀kẹ́ ni wọ́n pa ni so wọ́n lọ bọ̀ fàlẹ́ kóòtù ọ̀fẹ́ ọ̀fẹ́ bàtí ẹ̀jẹ̀ náà ọ̀fẹ́ bọ̀ fàlẹ́ kóòtù ọlọ́nà nínú ẹ̀sìn inú kó ni wọ́n bọ̀ pa padà so ó pé ìjọba bá ń pa wàhálà ti kọ́kọ́ kó lọ́rùn ẹni ẹ díẹ̀ lọ́rùn so ó bá ní wọn pé òòlì fún yàn mọ́tò pé ọ̀fà lè kóòtù ọlọ́run lọ so nínú kọ́ sàmójúkò fún òbẹ́lẹ̀ náà máa ṣàlàyé fún wa lọ́la so àbí pé wàá sọ pé iye díyà báyìí ni kó mu wá ẹlẹ́gẹ́ kúrú so ọ̀rọ̀ ni a ti fún ẹni ẹ ní agbára ọlọ́run arí kíni o. ọlọ́run ni wọ́n wá lo jọ́ngbú judgement so wọ́n sọ pé ah, ah, ọlọ́run owó díyà kìíní ńpa yànnàyànnà sí àwọn ẹbí ẹ̀ la sẹ́yọ̀ kan ló pa ńpa bàbá rẹ̀ ńpa màmá rẹ̀ ńpa ìyàwó rẹ̀ ńpa ọmọ rẹ̀ mo lọ pín kí ní sí gbogbo ẹnu lé nìsín nù àwọn àwọn ọ̀dọ́ rẹ̀ o wàlá yẹ́sìrì filikọ́tìlì wàlá yẹ́sìrì ẹni tí a ní pé kó mú kan náà kí ni kó gbọ́dọ̀ kọjá àlà filikọ́tìlì. kọ́ a ibọ ẹ eh, ọ mi ni èmi gan dájú ẹ jù bẹ́ẹ̀ lọ kò wọ́n ọ̀dọ̀ bẹ́ẹ̀ wo ẹ̀wọ̀n bẹ́ẹ̀ bá dárú ẹ̀ wò òun náà ara rẹ̀ wọ́n pa òun náà ni o ṣe ọlọ́ni iná ó ní ẹni tí wọ́n rẹ̀ yẹn yẹn pẹ́ẹ́pẹ́ tó bàbá rẹ̀ tí wọ́n pa ọlọ́ni iná ẹ tá àràn ni àwọn ọlọ́run ti ràn lọ́wọ́ so àti dúró àti ràn lọ́wọ́ ọlọ́run ìwọ láàsì mọ ẹ̀ràn lọ́wọ́ tẹ́nìkan bá jẹ́ yín pé a máa sọ fún wa tẹ́nìkan lọ́la náà tẹ́nìkan bá jẹ́ ẹni tí wọ́n pa èèyàn rẹ̀ tí ẹ tó wá pa èèyàn àyàn tó mọ̀ mọ́ pa àyàn tí òun àti ẹni ẹ bá jọ bẹ̀rẹ̀ kéèsì ẹ tẹ́ pa àyàn rẹ̀ tẹ́ bá jọ bẹ̀rẹ̀ kéèsì kò lè wíìnì kéèsì yẹn láéláé tó bá yà kọ́ni lọ́wọ́ pé innahu kana mansura ló bá wọn bá ti sọ nìyẹn ọwọ́ adó lówó lọ òní kankan lọ́wọ́ ẹni ẹ wá pé òun lè fagbé láéláé ọwọ́ adó tì lọ́rùn wọn àjọ bẹ̀rẹ̀ kéèsì kò lè wíìnì láéláé kò lè wíìnì láéláé àwọn ni pé iná ẹni tó bá pa èèyàn ọlọ́run ló wọ́n lọ́wọ́ ọlọ́run ló o ọlọ́run ló wọ́n lọ́wọ́ so a sọ fún wa nǹkan tí náà bá sì sọ fún wa bá dọ̀la àtàwọn tó Islam so bẹ́ẹ̀ lóbi jẹ́ pé àwọn afá wọn ti ṣe steam battle nìyẹn pé láéláé ohun tí ò lè wí ni láéláé ọlọ́run máa ràn lọ́wọ́ ni ohun tí owó rẹ̀ yà tán bẹ́ẹ̀ ni tí ó rún bẹ̀ tán yányán tó dára bẹ́ẹ̀ kọ́nà fún alágbèyẹ ọ̀rọ̀ rẹ̀ ètò agbẹ́fẹ́rẹ́ ojú sí aláǹfààní subhanaka rabbil hamdik shalala ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.